بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد والسلام عليكم ورحمة الله وبركاته مكي kí gbogbo wa ní kíkí mo kí wa káàbọ̀ sí ìkànnì Taalim TV mo kí wa káàbọ̀ sí ìkànnì Taalim TV. mo kí wa káàbọ̀ sórí ìdánilẹ́kọ̀ọ́ wa tí mo pè àkọlé rẹ̀ ní ta ni Jésù Kristi apá karùn-ún òní ni yọ́mùlù ìsìnáìn yọ́mùlù ìsìnáìn déètì òní ni fourteen oṣù kẹfà ọdún fourteen forty three fourteen oṣù kẹfà ọdún 1443 ibi tí a bá ọ̀rọ̀ dé nínú ìwé ta ni Jésù Kristi a ti parí ojú ewé 33 ojú ewé 34 ibẹ̀ ni a fẹ́ padà sí. Si. insha allah ní abẹ́ orí ọ̀rọ̀ orúkọ Maryam nínú alukur'an orúkọ Maryam nínú alukur'an ẹ̀yin tí ẹ wà pẹ̀lú mi lórí ètò. mo fẹ́ ká ẹ wòye sí echo ṣé echo yẹn pọ̀ tàbí kò pọ̀ kí n lè ṣe àtúnṣe rẹ̀ níjókòó ká tó máa bá ọ̀rọ̀ lọ. ṣé ohun tí ẹ̀ ń gbọ́ ṣé echo pọ̀ ń bẹ̀? ok orúkọ Maryam nínú alukur'an Mario Joseph ọ sọ pé nínú ọ̀rọ̀ rẹ̀ tí <clears throat> nínú ọ̀rọ̀ rẹ̀ tí àyànnànà. Si Mario, Joseph ó sọ pé nǹkan méjì èmi kò rí orúkọ obìnrin kankan nínú alukur'an orúkọ ìyá ànẹ́bì tàbí orúkọ ìyàwó rẹ̀ tàbí orúkọ àwọn ọmọ rẹ̀ kò sí nínú alukur'an orúkọ obìnrin kan péré ló wà nínú alukur'an tí mo rí Mariam ìyá Jésù kò sí orúkọ obìnrin mìíràn nínú alukur'an súrà kẹta. orúkọ súrà náà ni ẹbí Maryam bákan náà súrà 19 orúkọ súrà náà ni súràtù Maryam súrà kan ni Maryam nítorí náà mo fẹ́ mọ ìdí tí Àlùkùránì fi ń sọ gbogbo àwọn nǹkan wọ̀nyí. ó tẹ̀síwájú ó sọ pé nípa Mariam alukur'ani mímá súra kẹta láti aya thirty four síwájú ó sọ pé wọ́n bí Mariam láì ní ẹ̀ṣẹ̀ ìpìlẹ̀ lọ́rùn kò dá ẹ̀ṣẹ̀ rí nínú ayé rẹ̀ wọn kò já àbálé rẹ̀ rí sura fifty aya twenty three ó sọ pé mariam lọ sí ọ̀run pẹ̀lú ẹran ara rẹ̀ kódà wọn kọ ọ̀rọ̀ náà sínú alukur'ani mímọ́ ni ṣe ti gbọ́ nǹkan tí Mario Joseph tó ń sọ báyìí ẹ má bínú sí àwọn ìdáwọ́dúró ráńpẹ́ tí ó ń wáyé kó lè dáa náà ni nígbà tí iṣẹ́ bá jẹ́ iṣẹ́ èèyàn méjì tàbí jù bẹ́ẹ̀ lọ tí ẹnìkan bá dojú kọ a máa fẹ́ ṣe bákan bákan. tọ́ ohun tí Mario Joseph sọ nínú ọ̀rọ̀ rẹ̀ tí wọ́n gbé jáde lórí àtẹ ayélujára ni à ń yiri là ń yànnàná rẹ̀ là ń fún ní èsì èsì èsì mi sí èyí ó dàbí èsì tí mo fọ̀ tán ìyẹn ni pé kí ni ìbátan orúkọ Mariam ìyá Jésù pẹ̀lú ìjọsìn fún Ọlọ́run ọ̀kan ṣoṣo ìbátan wo ní ń bẹ níbi dídárúkọ ìyá Jésù nínú Àlùkùránì àti ohun tá à ń pè é àwọn kírísítẹ́nì sí pé kí wọ́n máa jọ́sìn fún ọlọ́run ẹlẹ́dàá jésù kristi ìbátan wo ló wà láàrin orúkọ ìyá mariam àti jíjọ́sìn fún Allah kò sí ìbátan kankan láàrin wọn ọlọ́run Allah tó dá mariam ìyá isa alayhi salam òun ló sà á lẹ́sà tòun ti bẹ́ẹ̀ náà ọlọ́run kò ṣe máríyámù ní òjíṣẹ́ rẹ̀ dípò kí òye marie joseph kó lọ síbi pé tí kò bá jẹ́ pé alukur'ani alápọ̀nlé jẹ́ òdodo pọ́nbélé tó sọ̀kalẹ̀ láti ọ̀dọ̀ Allah ìbá tí sọ àwọn òdodo wọ̀nyẹn nípa Mariam ìyá Jésù bí wọ́n kúkú fi ẹnu àbùkù kan Mariam ìyá Ìsá nínú àwọn bíbélì níbi tí wọ́n ti sọ ọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú jòsẹ́fù gbẹ́nàgbẹ́nà ẹni tí wọ́n kà kún ọkọ rẹ̀ tí wọ́n kà kún àlè rẹ̀ àbẹ́rẹ́ nǹkan báwọn nínú ìwé ọwọ́ tiwọn àwọn ń tàbùkù Mariam wọ́n ní ó fìgbà kan ní àfẹ́sọ́nà wọ́n tún pè ní àlè. wọ́n tún pè ní ọkọ tí kankan ò sì ṣẹlẹ̀ sí Mariam alukurani wá dé ó sọ ojúlówó òdodo nípa Mariam lẹ́yìn bá tún sọ pé tí kìí bá ṣe pé Mariamu ó jẹ́ nǹkan kankan kò yẹ kí alukurani kó máa dá orúkọ rẹ̀ nìkan nínú alukur'an tí ó bá jẹ́ pé tí ó bá jẹ́ pé fífi orúkọ sọrí súrà kan nínú alukur'an alápọ̀nlé tó bá sọ ẹnikẹ́ni di ọlọ́run lẹ́yìn Allah kì í kúkú ṣe Máríyámù nìkan ni ẹ̀dá tí wọ́n fi súrà kan sọrí rẹ̀ nínú alukur'ani alápọ̀nlé kò sì pọn dandan láti rí orúkọ obìnrin mìíràn yàtọ̀ sí Mariam nínú alukur'ani kò pọn dandan ṣe bí ẹ̀dá ni Mariam ẹ̀dá ni àwọn mìíràn tí Allah fi sọrí àwọn súra ọ̀rọ̀ rẹ̀ akúkúrí súra Muhammad gẹ́gẹ́ bí àṣírí súra Maryam àmọ́ kò sí súra Isa sọrí báwọn àrí àrí súra Muhammad gẹ́gẹ́ bí àṣírí súra Maryam ṣùgbọ́n kò sí súra Isa nínú alukur'an níwọ̀n ìgbà tí níwọ̀n ìgbà tí kò sí súra Isa tí kò sì tàbùkù ànábì Isa aleyhi salam bẹ́ẹ̀ náà ni kò tàbùkù obìnrin kankan tí kò bá sí orúkọ rẹ̀ nínú alukur'an kò sí súra Isa nínú alukur'an àìsí rẹ̀ nínú alukur'ani. kò tàbùkù ànábì Ìsá tí kò wá sí orúkọ obìnrin míì nínú alukur'an kò kó àbùkù bá wọn. Allah subhanahu wa ta'ala ó kúkú fi odidi súra kan sọrí gbogbo àwọn obìnrin ìyẹn súra ànísà tún wò ó kò sì sí súra àwọn ọkùnrin kò sí súra tí aláwo fi sọrí àwọn ọkùnrin ó sì fi súra kan ó fi sọrí àwọn obìnrin ǹjẹ́ àìsí súra àwọn ọkùnrin ǹjẹ́ èyí yọ àwọn ọkùnrin kúrò nípò tí aláwo fi ṣe àjùlọ fún wa lórí àwọn obìnrin bí rárá o kẹ́nìkan wa máa sọ pé nítorí pé àwọn obìnrin wọ́n lọ́lá wọ́n pàtàkì ju àwọn ọkùnrin lọ la fi rí súra ànísáà a sì rí súra àrìjáàl a sọ fún wípé ohun tí ń sọ kò rí bẹ́ẹ̀ ọkùnrin ó pàtàkì ju àwọn obìnrin lọ ní ọ̀dọ̀ Allah ní gbogbo ọ̀nà. ẹ jẹ́ kí a bi àwọn Mario Joseph léèrè pé ṣé nítorí pé wọ́n fi orúkọ Mariam ìyá Ìsá sọrí súrà ló sọ Ìsá tàbí ìyá rẹ̀ di olúwa àti olùgbàlà. ṣé nǹkan tó sọ Ìsá dolúwa nìyẹn ṣé nǹkan tó sọ Ìsá ọmọ Mariam di olùgbàlà nìyẹn tàbí ṣé nítorí pé wọ́n fi orúkọ Mọ́ríyàm ìyá Ìsá sọrí súrà ló sọ Ìsá tàbí ìyá rẹ̀ di ọlọ́run ọmọ. ìbéèrè mi tàbí ṣé nítorí pé wọ́n fi orúkọ Mọ́ríyàm ìyá Ìsá sọrí súrà ló sọ Christianity di ojúlówó ojúlówó ẹ̀sìn ọlọ́run nígbà tí àwọn méjèèjì gan-an kò dá kristiẹni sí mọ̀ lójú ayé wọn ẹ̀yin sá salam kò mọ tí ń jẹ́ christianity lójú ayé rẹ̀ ìyá rẹ̀ mariam òun náà mọ nǹkan tí ń jẹ́ christianity lójú ayé rẹ̀. tí ó bá jẹ́ pé nítorí pé wọ́n fi súrà kan sọrí Mariam ìyá ayínsá tí ó bá jẹ́ pé nítorí pé wọ́n fi súrà kan sọrí Mariam ìyá ayínsá lágbára tayọ fífẹ́ bẹ́ẹ̀ ọlọ́run. kí ni àwọn Mario Joseph kí ni wọ́n máa sọ nípa àwọn súrà wọ̀nyí ohun tá à ń sọ láàrin ni wípé ohun tọ́lọ́n bá fẹ́ òní máa ṣe ó fẹ́ bẹ́ẹ̀ ó dárúkọ Mariam nínú alukur'an ó fẹ́ bẹ́ẹ̀ ó fi súrà kan sọrí Mariam nínú alukur'an ó sì fẹ́ bẹ́ẹ̀ kò dárúkọ àwọn obìnrin kan nínú alukur'an bíi ìyá anabiwa muhammad sallallahu alayhi wa sallam bíi bàbá anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó fẹ́ bẹ́ẹ̀ láti má dárúkọ wọn ni. abẹ́ fífẹ́ bí ọlọ́run ni ohun tó bá jẹ yọ nínú alukur'an kò jù yẹn lọ kì í ṣe pé nítorí kí ẹni tọ́lọ́ ń bá dákọ nínú alukur'ani kọ́ wá sọ̀rọ̀ ẹ̀ di olúwa àti olùgbàlà. ok tabawa fẹ́ sọ pé nítorí kí mọ́ríyàmù lè di olúwa nítorí kí sá kó lè di olúwa lórúkọ isa fi pọ̀ ju ti ànábì lọ ìyẹn ọ̀rọ̀ tá a ti yanjú ní ìjókòó kẹrin now tó bá tún wá já sí pé nítorí kí mọ́ríyámù náà lè di ìyá ọlọ́run ló mú kí orúkọ rẹ̀ jẹyọ nínú alukur'an tàbí nítorí kí mọ́ríyámù lè jẹ́ ìyá ọlọ́run ló mú kí Allah fi súrà kan sọrí orúkọ rẹ̀ nínú alukur'an ẹ jẹ́ àwọn Mario Joseph léèrè ìbéèrè tí mo fẹ́ tún gbé jáde yìí ìbéèrè àkọ́kọ́ súrà àlìbákọ́ra súrà two súrà tí wọ́n fi sọrí màálù tí ìjọ ànábì Musa aleyhisalamu pa láti fi jí òkú dìde ṣẹlẹ̀ ní súrà yẹn aláwọ̀ fi sọrí màálù súrà kejì súrà mìíràn súrà anahal súrà sixteen súrà tí wọ́n fi sọrí àwọn kòkòrò oyin ó di méjì anamli Sura twenty seven Sura tí wọ́n fi sọrí kòkòrò àwúrèbe ìyẹn àwọn èèrà àwọn tamatiye àwọn kainkain omi ìtúnrè Sura àlè ankabut súra twenty nine Sura tí wọ́n fi sọrí aláǹtakùn aláǹtakùn ní jẹ́ ankabut omi ìtúnì súra àlìfíìl súra one oh five súra tí wọ́n fi sọrí àwọn erin tí ìjọ abúráhà gùn wá ja kàábà lógun àmọ́ tí Allah pa wọ́n rẹ́. Now, àwọn súrà tí mo tọ́ka sí tó ń lọ bíi márùn-ún márùn-ún ni wọ́n o súrà bakora sura anahal sura anamuli sura al-ankabut súrà al-fil ṣé súrà màálù ó sọ màálù di bòrọ̀dá ni tàbí súrà erin ó sọ erin di bàbá. ṣé súra kòkòrò oyin sọ kòkòrò oyin di òrìṣà ni tàbí súra aláǹtakùn sọ aláǹtakùn di ọmọ ọlọ́run ni so ti pé gbogbo ẹ̀ bọ́ sí abẹ́ fífẹ́ bẹ́ ọlọ́run ni bọ́lá ọba ṣe fẹ́ ẹ ló fi já sí pé ó fi súra kan sọrí àlìbákọ́rà anahal. kòkòrò oyin anamuli kòkòrò àwúrèbe ali ankabut aláǹtakùn alifiil erin ṣé àwọn ẹranko yòókù ṣé wọn pàtàkì ni ṣé ọ̀wọ́ eléyìí tọ́lọ̀ ń mú yìí èyí tó fẹ́ mú nìyẹn tó sì fi sọrí àwọn súrà kan nínú alukur'an. táwa sì torí pé súrà kan jẹ́ súrà erin ká máa pe erin ní olúwa wa ṣáàtì torí pé súrà kan jẹ́ súrà aláǹtakùn ká sọ aláǹtakùn di òrìṣà sórí pé Mario Joseph àti àwọn irú rẹ̀ ohun tí ẹ fẹ́ dá sí. Si ẹ̀ lẹ́nu níbẹ̀ ohun tó kọjá ọpọlọ yín tó kọjá òye yín lẹ́fẹ́ dá sí. kókó ọ̀rọ̀ wa ni pé kókó ọ̀rọ̀ wa ni pé Allah subhanahu wa ta'ala kò pe Mariamu ní orúkọ kan nínú alukur'ani alápọ̀nlé tayọ olódodo àsìdí ikọ̀ àsìdí ikọ̀. bákan náà ṣíṣe tí Allah subhanahu wa ta'ala tó ṣe Máríyámù ní ẹ̀ṣẹ̀ ènìyàn àmọ́ tí kò ṣe ìyá àti bàbá ànábì wa bẹ́ẹ̀ kò sọ ọmọ Máríyámù di olúwa kò sì sọ ọ́ di olùgbàlà. ìyá àti bàbá ànábì Ibrahim ń kọ́ kò sí ẹni tó tàbùkù ànábì Ibrahim lórí ẹ̀sùn pé wọn kò dárúkọ ìyá rẹ̀ nínú alukurani alápọ̀nlé tàbí pé wọn kò fi súrà kan sọrí rẹ̀ nínú alukurani alápọ̀nlé ànábì Musa ń kọ́ kò sí ẹni tó tàbùkù ànábì Musa lórí ẹ̀sùn pé wọn kò dárúkọ ìyá àti bàbá rẹ̀ nínú alukur'an alápọ̀nlé tàbí pé wọn kò fi súrà kan sọrí rẹ̀ nínú alukur'ani alápọ̀nlé tí wọ́n bá wá dárúkọ wọn nínú rẹ̀ ńkọ́ tàbí tí wọ́n bá fi orúkọ wọn sọrí àwọn súrà kan nínú rẹ̀ ńkọ́ kí ni ìwọ̀nyí ní í ṣe pẹ̀lú bí a ṣe fẹ́ jọ́sìn fún Allah subhanahu wa ta'ala bí a súra Ali Imran tí wọ́n fi sọrí ẹbí Maryam akúkúrí súra Quraish tí Allah fi sọrí ẹbí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam gbogbo ìwọ̀nyí kò sọ ẹnikẹ́ni di ọmọ ọlọ́run gbogbo ìwọ̀nyí kò sọ ẹnikẹ́ni di olúwa àti olùgbàlà lẹ́yìn àlọ́ ṣíṣà ẹ̀dá kan lẹ́ṣà kò sì sí lọ́wọ́ ẹ̀dá àlọ́ọ̀hù ló ń ṣa ẹni tí ó bá fẹ́ lẹ́ṣà kíyèsí tí Allah subhanahu wa ta'ala bá fi orúkọ ẹ̀dá kan sọrí súrà kan tàbí ó dárúkọ ẹ̀dá kan nínú àlùkùránì nǹkan mẹ́ta kan gbọ́dọ̀ yé mùsùlùmí nǹkan mẹ́ta kan ó gbọ́dọ̀ yé mùsùlùmí nípa rẹ̀ dáadáa ìkíní kò gbọ́dọ̀ sí ẹ̀sùn kò gbọ́dọ̀ sí ẹ̀sùn fún Allah subhanahu wa lórí dídárúkọ àti àìdárúkọ ẹnìkan nínú àlùkùránì rẹ̀ bí ó ṣe fẹ́ ló ṣe. sọ ti gbọ́ Mario Joseph